بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد على بلغتنا شهر رمضان فتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآسل لنا الختاب اللهم جبر سترنا على فراقنا شعرنا واعد علينا عواما عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة وعافية وجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا في من وفقائك من النار واجعلنا في من المقبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا وأهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا واتم علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابليا واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا وكبر خطيئتنا ونسألك درجات العلا في الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قننا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان وإنه بسم الله الرحمن إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان Nìsáì, tó àkẹrin, àyà ẹlẹ́kọ̀ọ́kànlá, yóò fi kúrú náà sí yáwá ìgbòrú nígbà káàkiri ìgbésẹ̀ bá sílẹ̀ ọ̀pẹ̀ rẹ̀. يوصيكم الله في أولادكم للذكر مثل هذه الأنثيين فإن كن نساء وإن كانت واحدة فلها النصف ولأبوي لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما يقيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركتم من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان له ولد فلهن الثمن فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية ترجون بها أو دين وإن كان رجل يورث كلالة أو وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم الحمد لله رب العالمين الله أكبر Thank you.

حلال وحرام ومية تسليم ودعاء وستة وستون ناصر ورسول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. Sọ́tún lè báyìí, sọ́ra kẹrin, àyà ẹlẹ́sọ̀kọ̀lá. يوصيكم الله في أولادكم للذكر مثل أسل سيئين فإن كنا نساء فوق سنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها نصف wọ́n lè àbàwẹ́ lè kó lè wá èdè nínú ọ̀nà sojúṣò ní máa tàlákà. Ẹ̀ka nàdàwó aládùn, àyè lámìyà fún láwo aládùn wáwá ìṣàwò àbàwá. Wálé wọ́n mì ní sojúṣò. Àyè ká nàdàwó ìṣèwà tó ń falẹ̀ ó mì í sojúṣò. من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فرينة من الله إن الله كان عليم wọ́lá fún mọ́rin sífù máa tàràkà aṣíwájú fún ńlámúyà fún làkúnnà wàládó àyè ń ká nàlàó nà wàládó bálà fún mọ́rin máa tàràkìnà ní ń bá di wà sí yàtẹ̀ yóò sí nà àọ̀jẹ̀ ilé wọ́lá òun ń bú ní máa tàràkì tó. إلا يكن لكم ولد فإن كان لكم ولد فلهما الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت ó lè kó lè wá èdè mi ní òun máa ṣùdúṣù àyíká ní akífẹ́ra mi ń dá níka fáwọn ọmọ ṣúràká òun ti ṣùdúṣì nínú báàdì wà sí àti yóò sọ bí àwọn jẹ́ ilé ń gbọ́ ìrànwọ́ lọ́ọ̀nì wà sí yàtà mìíràn láàyè wà láàrú àlè mọ̀ẹ́. الحمد لله رب العالمين يا رب يا قد معان مهيد وما لمرهد بكل توسلنا إلى جودك الذي أمر به يا الله يا الله يا الله

lẹ́yìn ọ̀pẹ́ wa gbọ́dọ̀ ní fi àánú ẹ̀kọ́ wa jọ lórí onífẹ̀sí ọlọ́wọ́ ó yà kó lọ ìgbẹ́ ọ̀la. láàrọ̀ sí wọn nígbà náà wọ́n ló ń dàbí ẹgbẹ́ àtàwọn ọ̀la ṣòwòye lẹ́yìn. lẹ́yìn tá a dúpẹ́ fọlọ́run bá a ṣe lágbára mọ́ tá a sì bẹ́ nínú àánú ẹ̀ pé ojú àánú rẹ̀ ọmọka fóun lára wa. a tún wá tọrọ ìkẹ́ láti gẹ̀ fún ẹni mímọ́ òjíṣẹ́ ńlá ànábì Muhammad àti gbogbo àwọn sàábà náà náà bá lè kẹ́ wọn. lẹ́yìn eléyìí àwọn àfáà wa tí wọ́n ní orí báyìí òní láti ṣe é ní abdul bá ti Muhammad.

wáràkà náà ó ní ìkàáyà kékeré kan láti gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ìkàáyà náà yóò wá jẹ́ ká gbàgbọ́ yé ọ̀rọ̀ tí ń lọ́wọ́ wọn. بسم الله الرحمن الرحيم روى الحافظ النسبي في كتاب فضائل الأعمال في سناده إلى أعمال بن سلمة. <clears throat> àfa àgbà kan tó súnmọ́ náà òun ló fi àwọn àròyìn ọlọ́run ló fi bẹ ọlọ́run ojú ẹsẹ̀ ọlọ́run sì ń gbàdúrà rẹ̀. nínú tí gbogbo àwọn àfa àpanupọ̀ sí fáìlì gbígbẹ náà yóò sí èmi bíi mẹ́rin. التوسل بأسماء الله التوسل بصفاته التوسل بالأعمال الصالحة àmọ́ fọ́kọ náà bẹ lọ́wọ́ náà gan-an náà náà ní àfijẹun náà ní fàlàwé ní asimáwò ìsìnà adéhùnbí èyí á sì máa fi ròyìn ọlọ́ọ̀bẹ náà pẹ̀lú ìwọ̀n ló ṣe báyìí ìlú wọn ló gbé sọ́nà ìlú tí ò lóko tí ó sì jábọ́ ó jáwa náà jábọ́ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run ni a máa fi bẹ́ẹ̀ wọn náà òkú ègbìmọ̀ wọn nìkan là so wọn mọ̀ sí aláàṣọ. Rabi lata anan sakari ya wani rabi lata sani ne farida ba ta fayyadin walisi. Ọlọ́run ni àsúnyẹ gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ ọmọ náà bá ní táwọn lọ́lọ́wọ́. Ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọ rẹ̀ ló fi táwọn. Àwọn náà tó ti fún ní àwọn ọmọ tí wọ́n yẹ̀ wọ́n yẹ̀ lójú gbà ní àwọn ẹni wọ́n sọ láyé àwọn tá à ń bẹ lọ́wọ́ tí ó fi ìròyìn ọlọ́ọ̀bẹ náà yìí àlùfáà náà. أن عاصم بن أبي نجود شيخ القراء في زمانه. apá àtúnfi àwọn ìròyìn ọlọ́run bẹ̀ ó ní ọjọ́ sẹ́wùn ìwádìí lásìkò ìgbẹ́ láyé gbogbo àwọn tí wọ́n mọ kọ́ra wọ́n wárí fún olùlọ́gá wọn. ìmọ̀ yóò fẹ́ràn pé èèyàn ní wá a lè ní nǹkan tán gbogbo wa ni olùlẹ̀ tálíkà. ìgbà tí àwọn kèbèrè ń pé ọlá àbọ́lọ́wọ̀ ní nǹkan kan máa ní obìnrin ẹ̀yà lówó ọlọ́run wa sọ àyà kalẹ̀ pé à ń tọ̀ mọ́lé fún kàrà áhùn. yọ àyè òun náà ọlọ́run wa torí gbóná yẹn ọ sọ̀rọ̀ sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá sọ̀rọ̀ náà tó sì mọ wa lé amọ́símọ́sí. lọ́nà ẹ̀yìn ẹ̀yìn eyi náà ní tálíkà ẹ̀yìn ló lò sí máa lówó tán ẹ̀sùn kókó ọkọ̀ ọmọ ọlọ́run ọkọ̀ ọmọ lọ́mọ tán dákọ̀ wọ́n jẹ̀ òkú o ọmọ yín sí àdúgbò àti ní adìẹ òkùnkùn kùtà kò sí o ọmọ sí ilé nílẹ̀

wá ronú lọ sọ́jọ́ apá nínú àwọn ọ̀rẹ́ rẹ̀. fàkbárì tó ń bì á múrí. tó ń bá onírò pé ń tọ́mọ̀ ṣẹlẹ̀ sí ìmọ̀ tún fi iwájú ilé kàrọ̀ ọ̀hà. olóṣèlú rẹ̀ dán owó báyìí ó ti yíjú padà. àwọn wa, wọ́n ní ìpele tọ́fi ra àmọ̀ ojúlà àti ìmọ̀ ọlọ́kàn pàjúyà ni. fàkàrà nítorí mi máa ń dílì yìí ìlànà ìbáàdà. òun ti rí ká ó òṣìṣẹ́ rí eléyìí ọba ọba kò lọ́dọ̀. fàṣọlá ìtumọ̀ ṣáà lọ. náà bá ní ló lè ní àgbẹ̀bí ikú wọn lọ́dọ̀ náà dáríjì ní dáríjì ní dáríjì ní wọ́n lọ sálùwàlà máa bọ́ bá bọ́ sí ẹ̀gbẹ́ kan nílé ọba tó ọmọ náà fílà. fọwọ́ tó a tó wà jì í alẹ́ àrùbí. ó wá gbójú bò lè ráàyè nígbà tó forí balẹ̀. wà kúlí tù. ọlọ́run lọ́wọ́ á nù ní àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run tá a fi bẹ̀ náà ni ẹ tọ́jú rẹ o. ká má fi wá ìwàkuwà kiri mọ́ ọ ọlọ́run ò ṣe é mọ́rogún pẹ̀lú ẹ o bẹ́ẹ̀ ti mọ́rogún pẹ̀lú ọlọ́run ò filẹ̀ ọlọ́run bá wa tẹwọ́ sọ́lọ́ òun wá dojú bolẹ̀ súnmọ́ ọlọ́run pọ̀ gẹ́gẹ́ bá ṣe wí náà nígbà tí a wà yà kúrò ní ní fásitì ó ìjọba ẹ bá ń yan náfìlà tó bá kú bí òforíbalẹ̀ kan tí ẹ ti parí ẹ ẹ sọ ohun bẹ́ẹ̀ fẹ́ fọ́nà ọ̀nà pẹ́lẹ́ ẹnu ọ̀rọ̀ yẹn nìkan ni ọjọ́ ọmọ wọn. tó ó bá wá foríbalẹ̀ ó bá pè ọ náà. Allahumma. ó ní wọ́n náà nínú òforíbalẹ̀ rẹ̀ yá mọ́sá bíbálẹ̀ àtibáàdì. gbogbo tí máa jẹ́ okùnfà tí ọwọ́ èèyàn fi tẹ oore ó ní wọ̀rọ̀ máa ṣokùnfà rẹ̀. yá mọ́sá bíbálẹ̀ àbẹ̀wáàbì. gbogbo bí ilẹ̀kùn ṣe é ṣí fún yàn ẹni ọ̀bá sílẹ̀kùn fún kò ní lè wọlé ọwọ́ rẹ̀ atẹ́ntí ń béèrè wọn lọ́ọ́ máa ń ṣe àwọn ẹlẹ́kùn. yà á sá ní alẹ́ aṣọwàtì. ó pè ní ọlọ́run ọba tó lọ pé gbogbo gbogbo òlọ́ máa ń gbọ́. ọlọ́run ìṣe ọba ẹnìkan sọ̀rọ̀ jẹ́ gbọ́ tiẹ̀ kan. ọlọ́run tóbi pọ̀. bó ṣe dá wa pọ̀ tóun. onye bá a bá dúró lójú kan náà gbogbo wa àtẹni àkọ́kọ́ àtẹni ìkẹyìn gbogbo onye onye yẹ kó lójú kan náà ọlọ́ńkàdúgbò wa máa tọrọ ohun tí ń wù lọ́dún wọn náà ẹnì kan fún mẹ́ta kẹfẹ́ nìkan ò máa sọ máa sọ sọ ọlọ́run tí tẹ́ ẹ bá sọ gbogbo ń tẹ́ ẹ béèrè tó ń bá fún yín kò dín nǹkan kan kù wọn náà tí nígbà tá a ti bọ̀ nínú omi òkun àwa àfàyọ gbogbo ń dẹ́rù nílò gbọ́ làáfà àti bẹ́lọ̀ pé yá sá ní àlè àsùnwà wọ́n ti máa gbọ́ gbogbo wọn ó di ó di ọ̀yọ́ ọlọ́run náà ni. yà á mo di bá dá àwa àti. ó tún pé ó ní ọba tí máa ń dáhùn gbogbo téèyàn bá bí. Ya qadi al-hajati. Ọba tí bí ya gbogbo bukata tẹni tí ń fẹ́ nírọ̀rùn. Ṣé rí ń ọlọ́run yẹn? Ọlọ́run sì sì ń ìyá ni, òun ni. Òkìkí bí halali ka ní haram ka. Bọ́ wa pe ṣe àlàálí rẹ tó mi ọ̀nà. kí n lè fò níbi tí òṣèlè wọ̀ oníbùkátà ṣùgbọ́n ṣe àlàálí tó mi ṣe má débi tó òṣèlè wọ̀. wàá bínú ní bífọ́dúlẹ́kà á máa wá àtà. ṣé ọlá rẹ tó mi kí n mẹ́wàá bùkátà sọ́dọ̀ ẹlòmíì máa àfihàn náà. yá arhamar rahimin. ọba tó kẹ́ni ju ẹni tí kẹ́ni lọ. sẹ́rí ó ti délẹ̀ bá ti ń gbàdúrà iṣẹ́ jìbìrì ìlú náà lọ́wọ́ ti lágbára ọlọ́run wà jìbìrì ìlú ọ̀yá ẹgbẹ́ bó ṣe pé kọ́ ọ̀la àfáàrin ni wọ́n ń sọ̀rọ̀ yìí o fáwàlúwáàhì mẹ́rọ fáàtùrọ̀ sí àtàtẹ̀mí tó wákẹ́ àtàn ìkúrùbì. ọlọ́lọ́run ló ti búra ọlọ́run ò tí ì sí tóun sáà fi ń gbọ́ kíní kan tí ń ṣe wúrúwúrúwúrúwúrú ní ẹ̀gbẹ́ ibi tóun tó ìdíhà tó ń tọ́ra ha ti fi san àhàmọ́rọ̀ ó ní ìgbà tó ń wá kàrọ̀fáàtù rọ̀ sí fàyídà ha ti san àhàmọ́rọ̀ nígbà tó ń wá ìkíńsà. ọlọ́run bá rí ó ní ó kàn ju kéré sí ẹ̀gbẹ́ ẹbí tó lè kí fàyídà fi ìsàmànà náà dì náà. bùkátà kò sí ìfẹ́ gbọ́ kọ́ wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó fi kan àbùkù mẹ́yìn. sàmánú rẹ̀ gbé náà ní náà bùkátà yẹn ó dé lójú ẹsẹ̀. wàjàwà ara tó ń bà lè fowó fa tó ń fi kétìnà fi kétìnà fi kétìnà fi ń mà ń lò fà. ọba wa bá àádọ́rin bí náírà yẹn ọba nínú àpò tí wọ́n jù sí lẹ́gbẹ̀rẹ́ tí àpò náà ó rùn àdùnní sì kí. lẹ́yìn pé òun rẹ̀ atụ ṣe dáa tó afẹ́ náà rà àtijọ́ rẹ̀ láyé ọ̀dọ̀ náà ló ti wá gbé ẹyẹ ní nǹkan gbé wá ìrántí táwa lẹ́yẹ ìlú náà gbogbo ẹ̀ lọ́kàn ju lọ́ba mu nígbà tí náà sàmánú náà ń òun fẹ́ náà ọdún wa ń tún lọ. ọ̀jọ̀wọ́ ọ̀rọ̀ tó ń mọ̀lẹ̀ fún fàtún fi ń dúró pa. ní òwú tí nínú ìrún àdìmísìkì. kọ́lá fàbíyẹ́tù lè jàwárọ̀ tàbí máa lè nà àwìn. wàfọ́dù láti jà nàníyàn. فاشتريت بها عقارا وحمدت الله على ذلك àbùkátà rẹ̀ bí á lójú ẹsẹ̀ owó tó bá bẹ̀ gan-an ó tún ju nǹkan tí ń béèrè lọ ṣe yẹn tán góòlù yẹn wá lọ àwọn tí máa ra àwọn èèyàn kéékèèké wọ́n ní à ah. kò sí àwọn táwọn ọgbọ́n kìíní owó àwọn ọ̀ka lọ sí báńkì ìlú ìletò yìí fún òtún mú bọ́ọ̀lù dé báńkì ìletò wọ́n ní àmọ́yọ́ ah, tìrìlẹ̀ gbogbo owó tí ń bẹ ní báńkì àwọn ọ̀ka. ọ̀kìtẹ́ ọ̀nìdà. wọ́n yanjú central bank nígbà náà ní òjé náà ẹ máa ń kówó fún nígbà ló ti rí ní òbú ọlọ́run wọ́n di rẹ̀ ọ̀rọ̀ àgùkọ̀rọ̀ àṣà gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn fámìlì ẹ̀ àwọn tó di ọlọ́rọ̀. torí pé ẹ bọ́ náà dúró. ọlọ́run o bá ti gbàgbọ́ ìfàkà àti àná ọlọ́run máa bá mi gbé ya rẹ̀. ẹ jẹ́ kí tó kà fún náà wá rí bẹ́ẹ̀ اللهم يا مسبب الأسباب يا مفتح الأبواب يا سامع الأصوات يا مجيب الدعوات يا قاضي الحاجات اكفني لحلالك، عن حرامك واكنني بفضلك عما سواك يا ارحم الراحمين àṣírí wọ́n mọ̀ àwa personal sínú àgbọ̀ na nọ́ọ̀sì náà ni na kùránù yẹn ni àkọ́kọ́ tú ara wa tó tí àyè bá wá wà àwa bọ́ sínú tàbísírù rẹ̀ ṣùgbọ́n hmm, ọlọ́run eléètò ọ̀rọ̀ ogún fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ ni. a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwọn bàbá wa ìsìláàmù dì látọ̀dọ̀ àwọn àmírù wa bàbá wa alága àgbà àti àwọn àfáàgbà gbogbo àwọn àfá. bí wọ́n bá bẹ́ẹ̀nìkan bá ń sọ̀rọ̀ owó létí wọn ọpẹ́ ni wọ́n máa dún lọ́dọ̀ náà ìrìn ọ̀dọ́ sì ọlọ́run ló lè máa lọ́mọ nǹkan táwọn ṣùgbọ́n ọlọ́run ni wọ́n rè díẹ̀ lẹ́ yóò fẹ́ tó alárúbàmọ́ kàn mẹ́tàlélógún wá alárúbàmọ́ ẹ̀rọ twenty six tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ah ọlọ́run fàánilá dáadáa akíyàn.

الحمد لله رب العالمين yóò ṣe dára láìmọ́ ọba ẹni tó yẹ kó jẹ́ mọ́tò wọn á sọ̀rọ̀ nípa ẹ̀sùn ìṣẹ́fún yíyá tó yípa lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ ní ọ̀dọ̀ àwọn àlefa wa láti kó alẹ́ kékeré yóò di àlájọ àmẹ́rìndínlógún ìjọba wọn ogún náà wá jẹ mọ́tì àtìmí náà wọ́n ṣàlàyé ẹ̀ka náà ni gbogbo ẹ̀ka náà ni gbogbo ìjọba àjọ wà ẹ mọ́ jìnnà lé mọ́. ẹ ṣe o. a lè lè mú lérà máa ní àgbà àjàlá wá sí ìjà láti ìlànà sáwọ́sáwọ́ wá sí wá òfin ìjà láti ìlànà sáwọ́sáwọ́. Àkúrí ni mẹ́ yájà yìí bí i bá rí bàtà. Yorùbá lọ fi ọlọ́run á kúrò ní ẹ̀kọ́ ìyàjú pẹ́kọ́ lọ́pùsà.

أعوذ بالله من الشيطان الرجيم ọ̀sà máa tààrọ́. lórí gbogbo àwọn ọmọbìnrin ẹ pé ogún bàbá wọn tàbí ìyá wọn ẹ pè sọ́nà mẹ́ta ẹ wà kó ìlànà méjì fún àwọn obìnrin nínú tí òkú òfisáyé lọ́jọ́ bàbá wọn tàbí ìyá وإن كانت واحدة فلها النصف. Ọlọ́run ní dọ́wọ́ Ọma kan ṣoṣo ni òkú bí òkúta wíì ọ̀làkùn ọ̀làkà ní dúkìá rẹ́rẹ́rẹ́ wọ́n á kú ọmọ ọmọ kan péré lójú obìnrin náà wá fún bàbá wọn ó ṣe ní gbogbo dúkìá tó ọlọ́run ní gbogbo dúkìá yẹn o fàlàhà ní síkù. ẹ̀ẹ́dàsú méjì ni o ọmọbìnrin kan ṣoṣo tó ní o lẹ́ẹ̀kọ́ ìlàjì dúkìá yẹn fún bó ti pọ̀ tó. wálé àbàwọ̀ Nìkúnlé wáyìdè mi ni ò máa sòlóso mi máa tàrá. Òkúta wa wí, ó ní bàbá òníyà. Nítorí pé ó ní bàbá oníyá yẹn ó sì bímọ ó bímọ obìnrin kan ọlọ́run ní ìlà mẹ́fà nígbà wá tí ogún sọ́nà mẹ́fà lẹ́wàá fún ìlà kọ̀ọ̀kan fún bàbá àti ìyá. nǹkan àlàó wà láti. ó bá jẹ́ pé òkú yẹn bímọ. bí a ṣe wá pé ó ní àwọn bàbá ń kọ́ ọlọ́run ó sì fi yé wọn bàbá bí wọn léèrè wọn gbọ́ ẹni ọ̀sì lè wọn bọ́lá ṣe pé wọ́n ti lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ẹ̀sùn. fàyín lámú yàkọ́ làwú wà ládùn wàwárí sàwú kábàwá. ọlọ́run ní òkú yìí tí ọ̀bà wa bí náà ọlọ́nà lánàá o kò ṣe èèyàn lè gbénú kò fẹ́ fi ìgbínú bí ọmọ kò sì ṣe é rà ṣe é rà àwọn pàǹtọ̀ ìgbọ̀ báyà nínú ìpolówó rẹ̀. ọlọ́wọ́ ní tó bá yẹ pé òkú yóò wà bímọ dúkìá sì pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n ó fi bàbá àtìyá ó fi wọ́n sáyé. wàwárí tàwọ àbáwá. ọlá ní bàbá àtìyá ní òjòògùn rẹ o. fálẹ̀ ohun èyí tó lóòtù. ìlà kan nínú ìlà mẹ́ta ni ó wà jẹ́ ti ìyá. bí a bá ṣe pé ni wọ́n ń kọ́ nílé kí ó àásùnmọ́ mẹ́nu bá díẹ̀ díẹ̀ náà báyìí. wọ́n ní ìlà kan ní mẹta mẹ́ta ti ìyá wọ́n rẹ̀ na wọ́n kọ́kọ́ lọ ogún sí mẹ́ta hmm. wọ́n wà kólà kan fún yà nígbà bá kólà kan ní ìlà mẹ́ta ìlà mẹ́rin ló kù. Hmm. bá ọlọ́run lọ́gbọ́n hmm. ọlọ́run lọ́gbọ́n o ẹnìkan ọ̀gbọ́n ọlọ́run lọ́gbọ́n o fúnra ọlọ́run ló pé ogún ọ̀ràn mọ́lẹ́kà ọ̀ràn òjíṣẹ́ ọlọ́run kankan torí ọlọ́run lọ́mọ ẹni tó wọ́n ó fún lọ́mọ àti irú ọmọ tọ́tọ́ sí tó fi jẹ́ pé fúnra a ga mú ìlà kan fún ìyá nínú ìlà mẹ́ta tó ìyókù méjì tó baba ni ó ní nítorí pé òkùnkùn bímọ òkú tó kù yóò bímọ dúkìá sì nílẹ̀ rẹrẹrẹ yìí. tó ní àwọn ọmọ ìyá. fàyínká wá kí wà tó bá lè lọ mèé sódò sùn. ọlọ́run ọmọ ìyá òun ló bímọ ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ wà. báyìí ó ń mèé sódò sùn. rẹ̀ ìlàkan ni ó wà jẹ́ tiẹ̀ ìlàkan nínú ìlàmẹ́fà ni ó wà jẹ́ ti sọ ogún ìyá di iṣẹ́ lẹ́yìn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí ò bímọ tí ò lọ́mọ ìyá ni ìyàwó fi múlà kan lòlà mẹ́ta ṣùgbọ́n ó wá lọ́mọ ìyá ọlọ́run ni ó mè é ni ó wà jẹ́ ti ìyá rẹ̀. Ọlọ́run ní kọ́kọ́ ìdí fẹ́ẹ̀ máa fi ogun lọ. lẹ́yìn tẹ́ ẹ bá ṣe ìmúṣẹ àsọtẹ́lẹ̀ tí òkú sọ tàbí ẹ sì san gbèsè tó kò bá jẹ gbèsè tó sì fowó lẹ̀ ẹ̀yà yọnu ẹ̀yọ ẹ bá san gbèsè o kò tí ì ní ẹ tí ì ní ohun tẹ́ pinnu gbọ́dọ̀ wáyé pé gbèsè ń bẹ́lẹ̀ ẹ san gbèsè o ẹ mọ̀kù san gbèsè o yóò fi rọ́nà lọ o gbèsè ẹ rí i pé ìsìláàmù máa ń tẹnu máa pọ̀ gbogbo nǹkan ọlọ́run lè yọ̀ǹda fún yàn òní yọ̀ǹda gbèsè tẹ́nìkan jẹ àfikọ́sán àfikọ́ náà sì ọlọ́run ọba sán. àwọn kan bẹ dọ́là wọn ọba san àwọn ìran mẹ́fà ni wọ́n àkọ́kọ́ nínú wọn òun ni ẹni pé tí ń bẹ lọ́rùn rẹ̀ bóyá nípasẹ̀ pé iná jó ilé rẹ̀ iná ó jó ilé ẹ̀ gbogbo dúkìá rẹ̀ àti dúkìá àwọn tí wọ́n gbé ọmọ ẹjọ torí gbogbo onígbèsè lọ́lọ́wọ́ kò wọn jọ ń jọ àdìkì àná ọlọ́wọ́ wọn sọ gbogbo onígbèsè wọn sọ àwọn jù sọ́tọ̀ iṣẹ́ tí wọ́n ọ̀tọ̀ ní ọlọ́wọ́ máa ẹnìkan kan lérè mi kí fi jẹ gbèsè tó o lérò pọ̀ fẹ́ jẹ́ fún a ní láti yọ nínú rẹ̀ ṣùgbọ́n tó bá já sí pé ọlọ́run ti máa ń nǹkan bá ń sọ pé ọ̀nà gbèsè tó ń jẹ tó ń kú lérí ẹ̀ kí í ṣe kó òun fi ra sọ òun ò fi jẹ nǹkan jẹnu òun lọ òun ò fi gbọ́ bùkátà kan ọ̀nà tí gbèsè yìí gbà ṣẹ́ sí ìlọ́rùn ni pé iná ló jó dúkìá tí wọ́n gbé sí ìlọ́wọ́ iná sì ti jó dúkìá tó náà òun ò sì bọ́ òun ní sán ṣùgbọ́n ọlọ́ọ̀kadàrà tó fi kó láyé. ọlọ́wọ́ pé kí wọ́n fà kí wọ́n káwọn ọ̀mọ̀lẹ́ kọ̀ọ̀kan ilé ìwòsàn lẹ́yìn ẹ̀sẹ̀ náà wọn náà náà náà ọ̀nà tí náà sì gbàgbó ọ̀sẹ̀ náà olùwọ́bọ̀ sọ gbèsè rẹ lónìí tó ayé pẹ̀lú ibi tí gbèsè rẹ ibi tí iṣẹ́ rẹ kù sínú ọ̀nà àwọn tó láwọn tó bá sọ gbèsè nígbà ime wà ní hà bóyá dúkìá yẹn ọ̀sọ̀nù ọ̀sọ̀nù mọ́lọ́ jíṣe pé ọ̀nà àti dúkìá tẹ̀ náà àti ti ẹlòmíì náà ọ̀sọ̀nù láàárín àwọn ọjọ́ fọ́lọ́ pé ọ̀sọ̀nù ọlọ́run bó ṣe sọnù kò sẹ́yìn wọn olùwọ́ ló sọ. bákan náà ẹni tó bá jẹ́ pé wọ́n fi dúkìá náà bí àwọn tí wọ́n máa fowó ọlọ́run máa kíyèsí àwọn àwọn tí wọ́n máa fi nǹkan ránṣẹ́ síyàn látẹ̀yìn odi ìrọ̀wájú ìrọ̀rùn fúnlá mọ́rí òun. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú ọ̀nà ya ọkọ̀ tó wọ̀ lọ dànù láàrin bí a máa gbélẹ̀ láyọ̀ yẹn parẹ́ àti tiẹ̀ àti tí wọ́n fi náà ọlọ́run tí máa ń gbẹ́ ọ ọlọ́run tó sọ ẹnì kẹrin. onu náà ni ẹni tó jẹ gbèsè nípa pé ọmọ àyà rẹ̀ kan ò sí láyé tó ò wee si tí wọ́n èè ṣe wọ́n á ṣe abàyàgbàgbàgbà á wà gbé òkú síta báyìí ọjà ẹ lọ sọ́dọ̀ aláṣọ ẹ fowópọ̀ òun jẹ́ pé òun ọ̀ sanwó ẹ tí wọ́n yìí sìnkú wọ́n wà sọ ọ máa gé aṣọ fún náà ló náà bá fún ìlàyé gbèsè tó dúdú náà ọlọ́run ti mọ sọ pé ọ̀nà tó ń gbàjẹ́ gbèsè ni pé aṣọ tí wọ́n fi ọmọ ìyá àwọn ikú fi dé tí wọ́n yẹ pẹ́ nu ọ̀nà tó bàjẹ́ gbèsè nù ọlọ́run sọ pé wọn náà ni wọ́n gbà sọ. káwọn ẹ̀jẹ̀ o bákan náà ọ̀nà karùn-ún òun náà ni ẹni tó fẹ́ fẹ́yàwó fẹ́ fẹ́yàwó kò fẹ́ ṣe panṣágà wọ́n á eya lówó ìyàwó òun sàdáàkì báyìí ni ẹ̀dàkọ̀ ẹ̀yà ọ̀ ẹ bó ṣe jẹ́ ààbò òun ó ṣe tó wọ́n ìdá padà pé òun náà bá ẹ̀dẹ́ tó níyàwó láyé fún ọmọ ṣe fún ọmọ ṣe ìdílé ẹnu owó ni ó owó tí ó fi ṣe ezi ṣe o. káyà hmm. pẹ̀lú ọlọ́run wà kádàrá pé ó lè san owó ma torí kéèyàn fẹ́yàwó inú ọlọ́run lò sí púpọ̀. wọ́n rẹ́ pẹ́lú ní ìgbésí sínú àlẹ́lẹ́ lọ́nà wọn bá sọ. ẹnì gbèsè. nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń lọ sójú ogun ẹ̀sìn wọ́n lọ ojú ogun àpèjúwe wọ́n lọ wáàsí ńlá wọ́n sì wu òun náà lọ ẹ̀wọ̀n ilé àlọ́wọ́ wá dojú kẹnìkan ilé àlọ́wọ́ olóhùn tiẹ̀ ti gbá àwọn ẹni ọlọ́run lọ sí ojú ogun yìí tóun bá sì dé ṣáláà gbogbo ọ̀nà tí òun gbà ṣe jáàbù wọ́n dá padà fún yìí gbogbo ẹ̀sùn ni ó sì lọ wúwo náà láti lọ wọ́n bá bọ́ sí ojú ogun ẹ̀sìn owó tó mú lọ gbèsè ní ọlẹ́rìí pé tó ń bá dùn wà sán ọlọ́run kàdára pé kó dé láti ojú ogun yẹn owó ìsìn ìbẹ̀rẹ̀ ó ti kọ́lẹ̀ gbèsè ni. wọ́n bọ́nà tó gbàgbé gbèsè náà ọlọ́run kó àwọn jọ ti mọ wọn nǹkan kan pa wọn kò ọmọ ẹni tó kù náà fún àwọn tí wọ́n ní nǹkan nínú àánú ọlọ́run ọlọ́run ó nínú àánú ẹ̀ fún àwọn Ee, a bá ń bira wa léèrè nìṣù gbèsè tí ẹlòmíì jẹ ó ti dídò ibi ó pọ̀ jù ló wá ṣe déédéé ìta àkàlẹ̀. ṣé ilé ojú ojú òbúdó ń gbèsè hmm. àbí nǹkan ìdáàbò sínú mo fẹ́ fẹ́ yàwó. ọ̀rọ̀ gbèsè ọ̀làgbàrà àbẹ́ẹ̀rí lọ́lọ́nà tó sọ yìí. Min bá di wá sí ìyá tí yóò ti di ha àwọlẹ́. Ọlọ́run tó wọ́n ní pé ẹ pẹ̀lú kíá tí òkú fi ilẹ̀ gbèsè ní ẹ̀kọ́ yẹn yóò àti àsọtẹ́lẹ̀ tó bá sọ. mẹsàn náà lọ́wọ́ ń ṣe ní àrínú àrínú àrínú ṣé àná àbẹ́fò láyé lọ́kọ́ káàfi jẹ́ òṣìṣẹ́ nígbàgbọ́ nínú àṣálẹ́ nígbà tó lọ lè látìlì ṣúra ó ní ọkùnrin kan yájú náà ọṣẹ́gi náà tó ẹrù èèyàn márùn

ó ní àpèjúwe àwọn ọmọ ẹlẹ́yìn rẹ láti bọ̀tà ayé àwọn rẹ o àwọn tó lè pé àwọn nǹkan oní nǹkan bẹ lọ́rùn wọn èyí tí wọ́n fi bẹ lọ́rùn tí wọ́n yín lẹ̀ tí wọ́n lè dá ẹ̀tọ́ ọmọ ìkejì padà fún wọn gbèsè ń bẹ lọ́rùn wọn kàkà tí wọ́n fi bẹ lọ́rùn bọ́lọ́wọ́ ó sì bá ààrẹ ìlú ìlera tó ń ṣe òfin. ẹ dákun ibi tá a dé yìí ọ̀sẹ̀ ní tó yọ ọ́ lẹ̀ o lẹ́yìn ajẹ́ gbèsè one thousand gbèsè ní o kódà bí ó tó bẹ́ẹ̀ gbèsè ní o àwọn abẹ ọlọ́run nínú àlẹ́ gbogbo ọ̀nà iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wá gbàgbé gbèsè ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́ láti sọ ìgbésẹ̀ ọ̀rọ̀ wa gbogbo ìgbà ni ká máa sọ fọ́lọ́wọ́ ẹ sì wo ànábì sọ̀sọ́lá ó ní sẹ́yìn bá ra ọjà àbọ̀ yá nǹkan lọ́dọ̀ ẹnìkan tó bá lẹ́mìí kó wọ́n san ọlọ́lọ́wọ́ ó sì ràn lọ́wọ́ yóò mú àrànṣe fún yóò fi ṣùgbọ́n ẹni tó jẹ gbèsè.

agbọ́dọ̀ lánìyàn tó dáa a máa banújẹ́ gbogbo ìgbà lórí ọ̀rọ̀ gbèsè ọ̀nàgbàrà pọ̀ ló fi jẹ́ pé ànábì wáyé kí àgbàlá máa bá a ó ní ẹni tó bá gbọ́ náà gbọ́ ó sì gbọ́jọ́ ìgbọ́ kò gbọ́dọ̀ Ọ wà ní ìgbèrí ẹ̀ ká lọ níwèé àkọsílẹ̀ torí ikú lè dé lójijì ọ̀ọ́nẹ́ni tó ń bá sọ̀rọ̀ tá a lè sọ pé ọ ọ̀rẹ́ rẹ̀ ẹ lọ bí ọ̀rẹ́ rẹ̀ ọmọ nǹkan díẹ̀ díẹ̀ nípa rẹ̀ rẹ̀ ní àwọn kan jọ ń lo àwọn ẹ wá lọ bí àwọn ìyàwó òyà wọn láwọn ọmọ ń sọ àwọn ilé náà jáde lọ ẹ wá wọlé wò ìgbọ́lákọọ́lẹ̀ wọ́n wọlé wò kọ́sákọọ́lẹ̀ gbèsè lágbára ọlágbára tó jẹ́ pé anábìwá mọ́mọ́ àná kí náà kí irun sóńgbèsè yàtọ̀. ọlọ́lọ́wọ̀ ní ìgbà yóò wà pẹ̀lú àlásọ yìí ẹ̀rọ kí n sẹ́ni yín la. ó sì wà ní sìnkú àbẹ́bí bẹ́ẹ̀ni sìnkú níjọ́ kan ó sìnkú yẹn tán ó tó di kejì kẹta bá kó àwọn ó ní àhúnà ta ló wà nínú ọkùnrin yìí o nínú àwọn ará lámarí ọmọ lámarí tí ó sì láyé níjẹta hmm. gbogbo wọn dákẹ́ ọsọ. Otu ó tún bẹ̀rẹ̀ àwọn mẹ́rin àádùn mi bá ní fúlà ọ̀nàmì ìdìbò tún àwọn tó ó bá wá rí ẹnìkan ká ẹbí ara ilé lámọ rí tí màá nínú ìbéèrè ìwọ òun sì dáhùn onye ìjọba náà ó ní àná ìyá nye sọ̀rọ̀ àlá. Aláàbò ní máa má ní sí mẹ́rà sẹ́yìn ìlú làyẹ̀. Mo bèrè lákọ̀ọ́kọ́ ọ̀dà mi ló. Mo Wàfájẹ́ àlémú tó ánà ní làmùnáwìn àdínkù ìlà àìlà. Ẹ kúkú mọ̀ pé òun òun iṣẹ́ ni tí di ẹrù lé lórí. Yóò ní nǹkan kan tó lóore tóun fẹ́ fàyọ́ ń bẹ̀. Ṣé wà lára ilé tó kù Ó ní dà ó ní ní ẹ̀mí rẹ̀ tí ń lọ wọ́n ti ń mú gòkè olùsùgbọ́n báyìí ti jù pé ìlẹ̀ ọ wà ní láyà mọ́tò fi há àláyà tí ìjẹni ọ̀là. ìtì ìfóònù òníra dìdá ń ní nítorí gbèsè tó tọ́jẹ torí náà ní ara lẹ́yìn là ń bẹ́ ọ hmm. ẹ bá ṣe wòye ẹ̀fílẹ̀ òun ah. ò lówó lọ́ńtò tó ń lè láì ṣe torí ànábì máa ń bá wọn sanwó ìlú ọba ló ń yọ yẹnu ìwà ọlọ́run ràn wá lọ́wọ́ tá a bá ń rajà àbá ìyá nǹkan lọ́wọ́ wa ẹ máa ká máa lẹ́mìí pé a dá padà. àníyàn lọ́lọ́run ó wò wọ́n tọ́ rajà lọ́wọ́ ẹ̀mí tán tọ lẹ́mìí pé òní òní sọ padà fún pé wọ́n fẹ́ fẹ́ gbẹrù lórí ẹ̀ ìbùkún ọlọ́run ò lè sí níbi owó tí wọ́n náà yá àgbáríkà wà mọ́ ò lè sí náà wa o ayé kéré o òjijì ni kó ẹ jẹ́ ká lọ níwèé àkọọ́lẹ̀ ọmọ ń pọ̀ nínú láàárọ̀ tí ò ní wọlé ọmọ ń pọ̀ nínú ẹni tí sùn tí ò ní jí o. Ànábì wa kíkà lọ làwọn ọba ọgbẹ́ ẹ̀rọ ìdúró fún wa.